أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ذا الجلال ويا أنت الخبير بنا سرا وإعلانا أنت الخبير بنا سرا وإعلانا أبن لدوك لنا يا رب مغفرنا أبن لدوك لنا يا رب مغفرنا تمر البلاء بها تمر خطايانا المرسل وبها تمر وطوان ضاقت مطاوعك الأرض يريدنا ضاقت مطاوعك الأرض يريدنا بالبحر يا رب فرق كل بلوانا بالبحر يا رب فرق كل بلوانا بالبريد جسما يقضي وعندنا ما في البرية من يقضي وعندنا إلا يا ربنا رحمن مولانا إلا يا fún aṣáájú wa ọ̀gá wa lẹ́yìn wa Muhammad sallallahu alaihi wa sallam ọba tí olùdíje sí ìsìnì tó ní ká lè pàdé tó tún ṣe ní ọ̀rùn fún wa adáwọ̀ fún ọlọ́run ọba náà àwọn tọrọ ìkẹ́ẹ̀kẹ́ fún aṣáájú wa ọ̀gá wa lẹ́yìn wa Muhammad sallallahu alaihi wa sallam kí ìfẹ́ náà máa bá àwọn abẹ́ ọlọ́run bá mi jọ ọlá fún àwọn òbí tó fi wa àánú ọlọ́run bọ́lọ̀ tó fi kọ́ máa wà pẹ̀lú wa àwọn olùkọ́ wa kọ́lọ̀ kọ́ bá àwọn náà ní ẹ̀sán olóore ìlànà tó fi ara àwọn ọ̀rọ̀ ní. olùkọ́ wa náà pátá tá à papọ̀ nínú láì tá à gbọ́ ọ̀nà láì abẹ́ ọlọ́run bá mi jọ ọlá tí ọlọ́run kó bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa lẹ́sùn olóore kó jẹ́ ká bá níbi tó lérè برحمتك يا أرحم الراحمين nínú tẹ̀síìrù eléyìí tó kọjá nínú tẹ̀síìrù sóràtò alẹ́ ìmọ̀ràn eléyìí tí a ti bẹ̀rẹ̀ láti gbàgbá àwọn ti bẹ̀rẹ̀. a rí pé lánàá àyà tí a ti dúró òun náà ni àyà ìgbà ó dín mẹ́wàá ìyẹn wá ọ̀ràn náà aya tí a ti dúró nìyẹn nínú sóràtò Ali aya igba ó dín mẹ́wàá aya yìí a ti pé ọlọ́run bá bá lẹ́gbẹ̀ẹ́ ọlá ó ń pè wá sákìyèsí láwọn àkíyèsí eléyìí tó pọ̀ nípa pé ó ń sọ fún wa tó ṣe yí pé kò sẹ́dá kan tó wá lè ṣe wẹ̀ gẹ́gẹ́ bọ̀ náà bá ti máa ń ṣe kò sí ẹ̀dá kan tó lè ṣe àwọn oúnjẹ náà. káwa náà wo ló sọ fún wa nínú àwọn ọ̀gá tó máa ṣe. àkọ́kọ́ nínú àwọn àyàtọ̀ àkà ó tún wẹ̀ fún wa nínú ìṣesí àwọn mọ̀nàbìkì tí wọ́n máa ń ṣe òun ni tí wọ́n fẹ́ máa gba lórí ìfẹ́kànṣe àwọn tí wọ́n ti tẹ́ o ìwọ́n mi gba lórí ẹ̀yìn ẹ̀rọ burúkú o ó bẹ̀rẹ̀ láwọn nípa àwọn àjèjì ó ti tẹ́ ṣùgbọ́n àwọn ọmọ ìlú wọn gba lórí ó wà láwọn ìlú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó pa ìdí ìbẹ́ ìlú wọn tẹ́ lọ ìdí ìdí ìmọ̀ náà ti tò káàdì mọ́rọ̀ kọ́ bẹ́ẹ̀ tẹ̀lé ó ti bẹ̀rẹ̀ nígbà yà láti fún wa láti máa fún àwọn àlàyé ọ̀rọ̀ kàkà fún wa láti àwọn àti òun bá lẹ́yìn ló wọ́n wá ẹ̀sùn tí wọ́n ti fẹ́ bá lẹ́yìn sáà ló sọ pé ẹ máa lọ lọ́wọ́ ìjọba ẹ máa lọ sí àyọ̀dá yẹn. àdúgbò àbẹ̀sẹ̀ ni wọ́n ti ẹ̀ ní ìtúsẹ̀jẹ̀ tuntun kankan wọ́n lọ wá ti sápá mọ́ sí. ṣùgbọ́n tá a náà ibà ti dá lórí báyìí àwọn ni wọ́n wà máa wá wà lórí wọ́n wà wà lórí obìnrin jẹ́ sí pé àwọn ọmọ ta ní orúkọ yẹn ẹni tí wọ́n bá máa gbà káwọn ló ti di ọgbà àpapọ̀ pẹ̀lú wọn. bẹ́ẹ̀ náà ni gbogbo tí wọn náà bá wà tó fi pé ẹ̀yin ta ẹ̀ máa làkàkà ẹ̀ máa ṣe wàhálà àwọn ọmọ orí wù àwọn ìlú ayé dájú ẹ̀ máa ṣe wàhálà àwọn ìlú ayé ṣùgbọ́n ẹgbẹ́ káàbà ní ìsàn yóò dé. àwọn lẹ́yìn